وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أكف الله عليكم إكيالوبة أترى جنجة الله وما بعد النبي صلى الله عليه وسلم أترى النبي صلى الله عليه وسلم أترى الصحابة àti gbogbo olùjọ́sìnkọ́ ọlọ́ọ̀bá pẹ̀lú ìlànà Nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbogbo al-qiyamah eléyìí tí a bá lọ onílẹ̀ ìtumọ̀ Suratul Baqarah eléyìí tó ṣe pé a ti bá verse 29 ọ̀nà di àṣàlàyé lọ ibi tí ọlọ́run bá tó ti ń ṣàlàyé fún wa nípa bí agbára ọlọ́run bá bó ṣe tó àti àwọn ìdẹ̀ra ọlọ́run bá tọ́lọ́run bá nìkẹ́lá ṣe lé orí gbogbo àwọn ẹ̀dá elétò yọ sí pé ọlọ́run bá fi ń pè wá sí ìdígbàgbọ́ sí ọlọ́run bá àti ìsìn ọlọ́wọ́ bá lọ́kan nínú àwọn ìbáadà nínú àwọn ìjọsìn tọ́lọ́wọ́ alẹ́gbẹ́ pàwọ́ aláṣẹ kàmọ́ṣe ọlọ́wọ́ alẹ́gbẹ́ ń fi àwọn eléyìí báyìí ọlọ́bí ń sàlàyé fún wa nípa àwọn ìkẹ́ ìdẹ̀ra àti àwọn àánú tọ́lọ́wọ́ alẹ́gbẹ́ lásọ lórí àwọn ẹ̀dá ilé tó mú ọlọ́wọ́ bá lẹ́tọ̀ọ́ láti gba ìbáadà lọ́dọ̀ àwọn ẹ̀dá lóhun nìkan láì dá ìkàkà ní papọ̀ mọ́lọ́ọ̀bá mọ́ ọlọ́ọ̀bá ní kílá sàlàyé nínú àyà yìí bákanáà nípa dídẹ̀dà sánmà àtilẹ̀ méjèèjì tó yẹ́ sí pé nínú àwọn ẹ̀dà ọlọ́ọ̀bá tó tóbi lọ́wà ọlọ́ọ̀bá fi ń sàlàyé fún wa nípa bí títóbi ọlọ́ọ̀bá àti ṣúfi agbára ọlọ́ọ̀bá bó ṣe tó kalima níma nípa ọlọ́ọ̀bà kalima sí tóbi ọlọ́ọ̀bà kalima gbọ̀ngbọ̀n àṣàlàyé fún wa ní àná ìwà ìfẹ́ ọlọ́ọ̀bà àdìjọlá ó dá sánmà ó dá ilẹ̀ láàrin ọjọ́ méjì lẹ́yìn náà ọlọ́ọ̀bà àdìjọlá dá sánmà náà fún ọjọ́ méjì lẹ́yìn náà lọ́wọ́ bá rẹ̀kẹ́ láwá dá gbogbo àwọn nǹkan tí ó máa ní orílẹ̀ àfún ọjọ́ méjì lè báyìí tó kún kẹ́kẹ́ ni ọlọ́wọ́ bá rẹ̀kẹ́ fún wa ní ìmọ̀ nípa bí ọlọ́wọ́ bá rẹ̀kẹ́ láwọ́ dá sánmà àti ilẹ̀ ọlọ́wọ́ bá àti ìnẹ́kapá ọlọ́ọ̀bá lórí gbogbo nǹkan àti pé ọlọ́ọ̀bá ń kọ́ ohun kò sí nǹkan tó dá ọlọ́ọ̀bá lágara láti ṣe ọlọ́ọ̀bá ní kí ń sàlàyé fún wa nípa dídá ilẹ̀ àti sánmà nílì tó ẹpa sàlàyé fún wa lánàá nípa wípé ilẹ̀ lọ́ọ̀bá ní kí lọ́kọ́ dá síwájú kó tó dá sánmà áyà táwa bí ń sàlàyé fún wa lọ náà a lò lánàá láti fi tú áyà yìí ọ̀nà ni àyà tó wà nínú suratul nazi'at suratul nazi'at àyà 27 ìsílé 32 ọlọ́ọ̀bá ni gẹ́ sọ pé a antum ashaddu khalqan amis sama ọlọ́ọ̀bá ni ìjẹ́yìn èèyàn dídá ayé lẹ́yìn tẹ́bá kú tán gbígbé ìdílé lẹ́yìn kú sísẹ̀dá ayé sóhun ló ní agbára jùlọ ni ṣóhun lélẹ̀ jùlọ ni àbí sàmà àbí dídá sàmà ọlọ́run pè wá sí kásìrònú nípa dídá sàmà àti dídá ẹ̀dá dídá àwọn mọ̀lẹ́bí adam ìbáyìí so ọlọ́run bá fẹ́ jẹ́ kóyọ wípé dídá àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó fúyẹ́ àjù dídá sánmà lọ dídá sánmà ó ní agbára ó lè ó tóbi jù dídá ọmọ ẹ̀dá ọmọ àdábì adam lọ ṣùgbà tó lọ́wọ́ máa nípínlẹ̀ yìí tọ́wọ́ wá ní kàfàrà sí dá sánmà bó ṣe tóbi tó yìí ó ṣe lágbára tó yìí tọ́lọ̀ máa nípínlẹ̀ nípa àti dáa kí wá ní ọfẹ́ fún ọlọ́wọ́ bá lágara láti dá ọmọ àdábì adam àbí láti jí dìde padà láti tún ìṣẹ̀dá rẹ̀ dá lẹ́yìn tí ó bá kú tán ilé tí àwọn kòfàrù Quraysh tí wọ́n ti àtakò rẹ̀ láti bá Nabi sallallahu alaihi wasallam tí wọ́n nígbàgbọ́ sí tí wọ́n rò yí pé ilé ibá ikọ́ orí tí ó rọrùn kọ́ lọ́wọ́ bá ní lẹ́yìn tàà bá ti kú tàà ju tàà jẹrà sọ́lọ́wọ́ bá ní káàkiri tó ní kápá àti gbíwà dìde mọ́ báyìí mọ́ kàkún yẹrọ gbogbo anẹ́bí sallallahu alaihi wasallam parọ́ ni tọ́rọ ọba ilé kafà ti ṣe ni ọlọ́wọ́ wá ní a antum ashaddu khalqan amis sama ọlọ́ni sẹ́yìn lẹ nira sẹ́yìn lẹ lè láti dáadé agbára ọlọ́run bá ló mú sánmà ní àti sàlàyé fún alánà bí sánmà bó ṣe ní agbára tó àti bí tíkínẹ̀sì sánmà bó ṣe tó àti sàlàyé àwọn ilé fún wa ní fọ̀sọ́rẹ́ lánà ọlọ́run bá ní banáhà ọlọ́run ní òun mọ́lẹ̀ lórí òun gbé sánmà ga òun mọ́ rọ́fà ẹ̀sántáhà ọlọ́run ní sákòókò pẹ́pẹ́ sàmà ọlọ́run bá ló ń gbé sókè fasawaha ọlọ́run ní òun sì dá gbogbo tí gbogbo ẹ̀ tí apá kan tí ò ju apá kejì lọ tí gbogbo ẹ̀ si bá ní òun ọlọ́run bá ní òun mú jáde láti inú أغطش ليلها أي أخرج ليلها بغروب الشمس ọlọ́run bá mú òru jáde láti inú sánmà pẹ̀lú wíwọ̀ oòrùn pẹ̀lú wíwọ̀ oòrùn nínú ẹ̀ lọ́lọ́run bá mú jáde lára àwọn ẹ̀dá ọlọ́run bá tuntun tóbi lélẹ̀ tó yẹ pé nínú àwọn tó ń dá òun náà àǹfààní àti àwọn wisdom tó wà behind the dídátọ́lọ́wà ní kíládá sámà òun náà lè báyíwá àwọn tó ṣẹlẹ̀ ìlàhà ọlọ́wọ̀bà ní kílá mú òru jáde láti inú sámà ó mú rẹ̀ jáde pẹ̀lú wíwọ̀ oòrùn nípa ọlọ́wọ́ bá ní kẹ́ láti tún fa ìmọ́lẹ̀ jáde ìmọ́lẹ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá fa ìmọ́lẹ̀ sánmà jáde pẹ̀lú a jíjáde alfajì tọ́lọ́wọ́ bá ní kẹ́ láti mú jáde láti sánmà أغطش وأخرج ضحاها àwọ̀tọ́ṣà lẹ́yìnláha ayi afúlámà lẹ́yìnláha ọlọ́wọ́ bá lè kílá mú òru jáde fún wa ní dúdú ọlọ́wọ́ bá lè kílá ó dúdú òru fún wa láti inú sámà ó sì fa ìmọ́lẹ̀ jáde fún wa láti inú ẹ̀bá kaná ọmọ jẹ ojúmá wàl'arùdọ̀ bá ìdà záàdíká dàháhá ọlọ́wọ́ bá ní wàl'arùdọ̀ ọlọ́ọ̀bá ní bákanáà àti ilẹ̀ ba'da dhalika dahaha lẹ́yìn tó lọ́ọ̀bá alékẹ́lá ṣe báyìí ọlọ́ọ̀bá alékẹ́lá wá tẹ́ ilẹ̀ fún wa ní títẹ́ ọlọ́ọ̀bá tẹ́ ilẹ̀ ẹ̀fọn ẹ̀gbẹ̀rẹ̀ wal arda ba'da dhalika dahaha أخرج منها ماءها ومرعاها ọlọ́wọ́ bá ní látinú sánmà lòun ti látinú lẹ̀járe òun mú omi jáde tí ó ma sàmfàní fáwọn mandabi adam òun mú omi jáde látinú lẹ̀ wà mar'aha àtàwọn nǹkan tí àwọn nǹkan ọ̀sìn wa tí wọ́n máa jẹ ilé tó ẹ́sì pé àwa náà máa sàǹfààní látara àwọn nǹkan ọ̀sìn yìí nígbà tó bá rí nǹkan jẹ tọ́lọ̀ bá nìkẹ́lá mú jáde fún wa láti lọlẹ̀ ọlọ́ni wọn jìbálà àwọ̀sáhà ọlọ́ni bákanáà àwọn òkè ọlọ́wọ́ bá nìkẹ́lá fi ṣe ìkan fún ilẹ̀ ọlọ́wọ́ bá nìkẹ́lá fi di ilẹ̀ mú so eléyìí ọlọ́ọ̀bá àríkẹ́lá fi ń sọ fún wa nípa ara àwọn iṣẹ́ tí ọlọ́ọ̀bá àríkẹ́lá tí ó ń fi òkè ṣe so tó bá ń sàlàyé fún wa nínú geography pé kí láwọn functions mountain nínú àwọn functions mountain lọ́lọ́ọ̀bá àríkẹ́lá sàlàyé fún wa yìí wal jibala awsaha ọlọ́ọ̀bà alékẹ́lá ti pẹ́ pé ókè òun ọlọ́ọ̀bà alékẹ́lá ti gbẹ̀lẹ̀ òun fi ṣe ìkànnì orílẹ̀ ilé báyìí ó wà nínú sọ́ọ̀tù naziat gẹ́gẹ́ bí a ní àyà ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n títí dé ẹlẹ́ẹ̀kejìlélọ́gbọ̀n tí a bá wo àyà yìí a rí wípé ó fẹ́ jọbí gbà wípé sánmà lọ́nà ọba lè kẹ́lá ọkọ̀ dá nínú àyà yìí síwájú lẹ̀ nínú àwọn tó dẹ̀ ti ṣáájú a ti sàlàyé fún wa nípa wípé ilẹ̀ lọ́nà ọba lè kẹ́lá dá dá dá sánmà nínú so kí lálàyé tó wà láàrin àwọn tí a fi gbàgbọ́ yìí pé àwọn àyà náà kọ́ ò takora wọn O ni wípé àwọn olùmọ́jẹ́ kọ́ yọ wípé àyà yìí ò tí a ti sàlàyé tẹ́lẹ̀ ìfọ́lọ́wọ́ bá kẹ́lá pé ilẹ̀ yìí ọlọ́run bá dá sánmà ṣùgbọ́n lẹ́yìn tó lọ́wọ́ àlékẹ́lá parí dídá sánmà lọ́lọ́run ti ṣe dáhíù ilẹ̀ lọ́lọ́run bá àlékẹ́ tó tẹ́ ilẹ̀ torípé wà lárùgbọ̀ bá ìdá dáríká dáháhà pé lẹ́yìn tó lọ́wọ́ àlékẹ́lá parí dídá sánmà lọ́lọ́run àlékẹ́lá ṣe dáhíù fún ilẹ̀ ṣòkéṣe pé ọlọ́run ọba ò ti kọ́kọ́ sáájú dá ilẹ̀ tẹ́lẹ̀ síwájú kó tó dá sánmà ṣùtẹ́bádẹ̀wọnú àlàyé tí a ti ń bábọ̀ náà tẹ́lẹ̀ a rí pé ìtàṣàlàyé ni pé ọlọ́run ọba àlekẹ́lá ó dá lẹ̀ láàrin ọjọ́ méjì ó dá sánmà láàrin ọjọ́ méjì ṣù lẹ́yìn náà ọlọ́run ọba àlekẹ́lá ẹ̀ṣẹ̀ tó wá ọlọ́run ọba àlekẹ́lá ẹ̀ṣẹ̀ tó wá dá àwọn nǹkan tí ó ń ṣe àǹfààní àwọn nǹkan tí ń bẹ lórí ilẹ̀ tọ́lọ́run ọba àlekẹ́lá dá fún wa so yíba nísìn nínú ẹ̀ náà ni dídí à ṣíṣe dáhíul arm tọ́lọ̀bà ní kí láṣe dáhíul nínú ẹ̀ náà ni ilé ìbá ìwà náà a lẹ́yìn náà ọlọ́ọ̀bà ní kí ó sàlàyé fún wa nínú áyà nípa wípé ilẹ̀ ń fọ́ lẹ́yìn tó ń parí dídá sánmà ọlọ́ọ̀bà lẹ́gbẹ́ tó padà síbi dídá ọlọ́ọ̀bà lẹ́gbẹ́ tó padà síbi ilẹ̀ láti parí àwọn iṣẹ́ kan láti parí àwọn ètò kan lórí ilẹ̀ tọ́lọ̀ọ̀bà lẹ́gbẹ́ tó kọ́ sáájú dá tẹ́lẹ̀ nílé tó rẹ̀ sí pé yóò mú ilẹ̀ yẹ yóò mú jẹ́ ibi tí ó rọrùn láti gbé fọ́mà nábi Adam àwọn àǹfààní tọ́lọ́ọ̀bà ní kẹ́lẹ̀ fẹ́ kí ó wà níbẹ̀ so ọlọ́ọ̀bà ní kẹ́lá parí àwọn àǹfààní náà síbẹ̀ lẹ́yìn tọ́lọ́ọ̀bà ní kẹ́lá parí dídá sánmàtà láàrin ọjọ́ méjì lẹ́yìn tọ́lọ́ọ̀bà ní kẹ́lá ṣe dídá ilẹ̀ tán síwájú ẹ̀ láàrin ọjọ́ méjì náà bákan náà so ilé ìwà nìkan tí tafsir wọ́n ti sàlàyé àyà yẹn fún wa náà eléyìí báyìí ó jẹ́ ẹgbàwá tán gbàwá látọ̀dọ̀ ibnu abi talha àti ibnu abbas wípé inna dahya kana ba'da khalqi samawat títẹ́ ilẹ̀ ó ṣẹlẹ̀ lẹ́yìn dídá sánmà méjèèjì ni kése pé dídá ilẹ̀ òun ló ṣẹlẹ̀ lẹ́yìn dídá sánmà àti kọ́kọ́ dá ilẹ̀ sáájú lẹ́yìn náà lọ dá sánmà láàrin ọjọ́ méjì bákan náà lẹ́yìn tá parí dídá ilẹ̀ láàrin ọjọ́ méjì so lẹ́yìn tọ́lọ́ba ní kíláṣọ́ wá parí dá sánmà láàrin ọjọ́ méjì tán ọlọ́ba ní kíláṣọ́ wá padà síbi ilẹ̀ padà láti ṣe dáhíwẹ̀ bada khalqi samawat lẹ́yìn tọ́lọ́ba ní kíláṣọ́ dá sánmà méjì tán náà nínú àwọn ayà tí ọlọ́ọ̀bá alẹ́ká tó ti sàlàyé fún wa òun náà ni ayà tó wà nínú Suratul Nahli ayà 15 tọ́lọ̀bá alẹ́ká ti sàlàyé fún wa nípa dídá ilẹ̀ tọ́lọ̀bá alẹ́ká dálẹ̀ ọlọ́ni wa alqa àwọn òkè àǹtàmí ìdàbíkò ọlọ́run ní nítorí kí ilẹ̀ bà máa mẹ́mẹ́ yí lẹ́sẹ̀ ọlọ́run ní dá di ilẹ̀ mu torí kí wọ́n jẹ́ pé wáyé pẹ́lẹ́ kankan stable lórí ilẹ̀ kò lè jẹ́ ibùgbé tó rọrùn fáwọn èèyàn láti gbé nítorí kí ilẹ̀ lè bá wà stable láti ensure stability ilẹ̀ ọlọ́ọ̀bà alìkẹlẹ́wà ṣe kìnnì ọlọ́ọ̀bà alìkẹlẹ́wà dáwòkè láti fi di ilẹ̀ mú ọlọ́ọ̀bà alìkẹ́ sọ pé wà alqa fil ardi rawasiya an tamida bikum náà gbogbo àwọn eléyìí báyìí dídá àwọn òkè tọ́lọ̀ọ̀bà alìkẹlẹ́ dáwòkè sórí ilẹ̀ àti àwọn oúnjẹ tí àwọn ẹ̀dá tí yọ́ ma gbé orí ilẹ̀ tí wọ́n ma jẹ àtàwọn bí tọ́lọ̀ọ̀bà àdékẹ́lá dá sórí ilẹ̀ àti gbogbo àwọn nǹkan tó tọ́ láti wà lórí ilẹ̀ tí ọlọ́ọ̀bà àdékẹ́lá dá gbogbo àwọn eléyìí báyìí fi yàwó mẹ́yì láàrin ọjọ́ méjì péré àrínà àwọn olùmọ̀ nípa tafsir tán ní ìsúlátá wal arbi'a ọlọ́wọ́n bá dáa ní àárín ọjọ́ àṣòlátà ọjọ́ àtàlátà àtọjọ́ àlárúbá lọ́wọ́n bá rí kẹ́lá dá méjèèjì náà nínú àyà mí náà ọlọ́wọ́n bá rí kẹ́lá ń sàlàyé fún wa nípa dídá sánmà bákanáà ọlọ́ọ̀bá ní khalaqa samawati wal arda ọlọ́ọ̀bá lóhun ọlọ́ọ̀bá lóhun dá sánmà méjèèjì àti ilẹ̀ fi sittati ayyam láàrin ọjọ́ mẹ́fà thumma stawa ala al-arsh ọlọ́ọ̀bá ní thumma stawa ala al-arsh lẹ́yìn náà ọlọ́ọ̀bá ní kẹwàá lórí al ọlọ́wọ́ bá wà ní òkè al-arsh ọlọ́wọ́ bá lè kẹlá wà lókè al-arsh ẹ̀ nílùfẹ́ pé a ti sàlàyé fún wa ní ànáyẹ̀ àwọn olùmọ̀ wọ́n ní tọba bí wọ́n léèrè nípa wípé síwájú kọ́lọ̀ọ̀bà àlékẹ́lá tó dá sánmà àti síwájú kọ́lọ̀ọ̀bà àṣẹ̀tọ́nù ọmọ gé ìrù rẹ̀ lọ sí báyìí wọ́n ní dáhùn tá fún wọn ni pé filẹ̀ ìlú ọlọ́ọ̀bá wà ní tọ́gà náà ọlọ́ọ̀bá àríkọlá ó ṣe kíni ọ wà ní tọ́gà ní filẹ̀ ìlú níbi gíga ọlọ́ọ̀bá àríkọlá wà qabla khalqi láàrín nínú ayá mi tọ́nà ọba ní kíra tó sàlàyé fún wa òun náà ni ayá tọ́nà ọba ní kíra sọ nínú suratul anbiya ayá 30 ọlọ́ni awalam yara alladhina kafaru anna as-samawati wal arda kanata ratqa ọlọ́run bá ní sí àwọn tí wọ́n ṣe kèfèrí àwọn tó ya kèfèrí ọlọ́run ní sí wọn àmà ipe anna samawati wal ardo ní dájúdájú sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì táwó yẹ káàna tààrọ̀tọ̀ ọlọ́run bá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ méjèèjì ńlẹ̀ papọ̀ ni sánmà àti ilẹ̀ ọlọ́run ní káàna tààrọ̀tọ̀ ọlọ́run ní méjèèjì so papọ̀ méjèèjì ńlẹ̀ papọ̀ tí ò sálàfú láàrin wọn fàfàtàkùnáhùmá ọlọ́run ní lẹ́yìn náà làwọn ọlọ́run bá ní wá sí òpin àláàrin méjèèjì ọlọ́run bá wá yà wọn ajẹ́ pé nígbà àkọ́kọ́ tọ́lọ̀bà lè gílẹ́dá méjèèjì yìí káánẹ̀tá ọ̀rọ̀ tukọ àwọn méjèèjì wọ́n lẹ́pọ̀ ni àwọn méjèèjì wọ́n sopọ̀ ni àwọn méjèèjì wọ́n jìra wọn mú ni nígbà ní kò sí tí ń jẹ́ òjò nígbà ẹ àgbójú ọmọ rọ̀ nígbà ẹ kò sí nǹkan jẹ́ bẹ́ẹ̀ méjèèjì kọ́ ni fafataqnahuma ọlọ́ọ̀bá ní lẹ́yìn náà làwọn ọlọ́ọ̀bá àdíkẹ́lá wá ya méjèèjì àyà sánmà àtilẹ̀ àwa ń rọ òjò láti sánmà a sì fi mú àwọn orúgbìn jáde láti nulẹ̀ ṣẹlẹ̀ báyìí ọlọ́ọ̀bá àdíkẹ́lá ń fún wa nímọ̀ tó kún rẹ́rẹ́ nípa dídá sánmà àtilẹ̀ lílé báyìí ọlọ́ọ̀bá àdíkẹ́lá dá sí gbogbo àwọn ìdátọ́lọ́ọ̀bá àdíkẹ́lá fẹ́ dá síbẹ̀ àwọn màláíkà ọla ní kẹ́lá sí àtàwọn ẹ̀dá tí ń bẹ níbẹ̀ tọ́lọ̀bà ní kẹ́lá dá nínú àwọn odò ni àtàwọn òkè ni àtàwọn ìntò òtútù tọ́lọ̀bà ní kẹ́lá dá bẹ̀ àtàwọn nǹkan mí tààmà tọ́lọ̀bà ní lẹ́yìn náà lọ́wọ́ bá níkẹ́lá wá sí sánmà yí lọ́sọ̀ pẹ̀lú àwọn ìràwọ̀ alkawakib ọlọ́wọ́ bá níkẹ́lá rẹ̀ sí ní ọ̀ṣọ́ àti nǹkan tí yóò máa jẹ́ ìṣọ́ bákan so lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá níkẹ́lá wá parí gbogbo àwọn tọ́lọ́wọ́ bá níkẹ́lá fẹ́ dá tọ́lọ́wọ́ nífẹ̀ẹ́ láti dá lẹ́yìn ìgbà ọlọ́ọ̀bà àdíkà ṣe kí ni o istawa ala al-arsh ọlọ́ọ̀bà àdíkà wá sí ìsìwá òsòlì al-arsh ṣe bá ní sí so ilé báyìí ni àyà tó sọ pé khalaqa as-samawati wal-arda fi sittati ayyam thumma istawa ala nínú àwọn àyà tó tún sọ bẹ́ẹ̀ ni àyà tó wà nínú suratu Fussilat àti kàá ní àná tẹ́lẹ̀ náà ṣùgbọ́n afẹ́fà kankan yọ mẹ́ ọlọ́ni thumma stawa ila samai wa hiya dukhun ọlọ́ni lẹ́yìn náà ọlọ́wọ́n bá alikẹ́lá wá bẹ̀rẹ̀ dídá sánmà ọlọ́wọ́n bá bẹ̀rẹ̀ dídá sánmà wa hiya dukhun ọlọ́wọ́n èémí mímí omi tí èémí bá mí in tó bá mí jáde yẹn òun náà ń pè ní dùkọ́ọ̀n ẹ́ bí steam tó yí bá mí jáde yẹn náà ń pè ní dùkọ́ọ̀n bí sánmà sí wà ń gbà yẹn nìyẹn naam naam lẹ́yìn ìgbà tó dá sánmà dá àmì lẹ́yìn ìgbà tó dá lẹ̀ náà inú gba àwọn òní sílẹ̀. bẹ́ẹ̀. ẹ tí wọ́n á sọ wípé ní kò tí ì sómi kò tí ì sí kéde kankan nígbà tí wọ́n sì wà nílẹ̀ pọ̀. bẹ́ẹ̀ ni. ó sì dá sánmà sí ilẹ̀. bẹ́ẹ̀. sátà náà ló máa jí wọn. síwájú kọ́lọ̀ wọn bá tó lẹ́yìn ìgbà tọ́nà ọba àdékẹ́lá tó separate wọn tán ìgbà tó dá méjèèjì káàdàtà rotford méjèèjì wà ní lílẹ́pọ̀ ni fàfàtàkùnláhùmá ọlọ́run ọba àdékẹ́lá wá separate ẹ̀ ìgbà tọ́nà ọba àdékẹ́lá separate ẹ̀ lọ́nà ọba àdékẹ́lá wá dá pé kójò máa rọ̀ sílẹ̀ gbogbo àwọn omi tó wà ń bẹ láàrin ọjọ́ méjì àtàwọn òkè àti gbogbo àwọn nǹkan tó wà ń bẹ ọlọ́run ọba àdékẹ́lá tó wá dá wọn láàrin ọjọ́ méjì náà ọlọ́wọ́ bá alékẹ́lá ṣe gbà wẹ́lẹ̀ tàn wúyì ọlọ́wọ́ bá alékẹ́lá dá sánmà ọlọ́wọ́ bá ó parí dídá rẹ̀ láàrin ọjọ́ méjì ẹ̀rìkẹ́ mọ̀ sọ wípé mo sàlàyé nípa wípé àwọn tọ́lọ̀ọ̀bà alékẹ́lá dá sí orí ilẹ̀ láàrin ọjọ́ méjì láàrin ọjọ́ asúlàtàtà al'arbi'ani àbí àti àmì asúlàtà àti al'arbi'a àbí so àwọn olùmẹ́jẹ́ kọ́ ya pé àmá dídá sámà méjèèjì tí ẹ òun ṣe láàrin alkhomit àti aljumaa ṣe bá ní sí ó ṣẹlẹ̀ nípa ní àárín alkhomit àti aljumaa kódà rínú àwọn olùmọ̀tá ní nǹkan tó fàtán fi pé jùmọ́ àìlọ́jọ́ jùmọ́ ní pé nítorí pé ọjọ́ yẹn lọ́wọ́ bá lè kẹ́lá jama'a fihi khalqa samawati wal ardh lọ́wọ́ bá lè sí àkójọpọ̀ lẹ́yìn náà ọlọ́ọ̀bá alẹ́kẹ́lá tẹ̀síwájú lórí àlàyé tí ọlọ́ọ̀bá alẹ́kẹ́lá ń ṣe fún wa lọ nípa àwọn ẹ̀dá ọlọ́ọ̀bá tó tóbi tọ́lọ́ọ̀bá alẹ́kẹ́lá dá náà bismillah أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلم. Ọlọ́run bá lékẹ́lá tó tẹ̀síwájú lórí àwọn ìkẹ́ Ọlọ́run bá tọ́lọ́run bá lékẹ́lá sí lórí àwọn mànàbí Adam. Pẹ̀lú pé Ọlọ́run bá lékẹ́lá a ń dákọ wọn Ọlọ́run bá lékẹ́lá sí ẹ̀rántí wọn láàrin àwọn màláíkà tí ọlọ́wọ́ bá nípa wọ́n sọ ìtàn nínú al-Qur'an fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá nípa máa ń lo if lọ́pọ̀lọpọ̀ gbà if tọ́lọ́wọ́ bá nípa jọ pé wà if if ọlọ́wọ́ bá nípa bẹ́ sọ̀tàn fún ànábì sallallahu alaihi wasallam yẹn ọ̀rẹ́ ànábì máa rántí sì máa sọ fún ìtàn fún wà lùmọ̀ rẹ̀ nípa wáwù tó wà mí báyìí wáwù là áàtùfù ni eléyìí ìdẹ́lú ṣe ni áàtùfù kìsọ́ tí ààlẹ́ kìsọ́ kí a so ìtàkà papọ̀ mọ́ ìtàkejì ẹ́ àtùfù kìsọ́ tí ní àlẹ́ kìsọ́ ká so ìtàkà ká so papọ̀ mọ́ ẹlẹ́kejì ọlọ́wọ́n ba ó so ìtàn dídá anabi adam alayhi salatu wasalam tó jẹ́ abul bashar tó jẹ́ bàbá àwọn èèyàn ọlọ́bà ní ká so ìtàn dídá dídá anabi adam papọ̀ mọ́ ìtàn dídá ẹ̀mí àti dídá àwọn màlá àti dídá sánmà àti ilẹ̀ tọ́lọ̀ọ̀bà ní ká kọ́ sàlàyé sáájú fún wa eléyìí báyìí ó ń jẹ́ ẹ̀rí lórí yìí ọba ẹyọ kan ni ọba alágbára ni eléyìí báyìí làwọn àfá ìsúnmọ́ ń pè ní ta'addudu al-adilla ta'addudu al-adilla ìpọ̀ níní mẹ́rin wá kíyàn mẹ́rin tọ́pọ̀ wá lórí nǹkan so ẹ̀rí bọ́lọ̀ ọba ní gíláṣí ń tó àwọn yẹn ní wa lórí àwọn tí ó mú wa dá ọlọ́ọ̀bá máa

ọlọ́ba ìgẹ́sẹ̀ tó wá dá sẹ̀dá àwà tá ma gbé tí ó yíwa ní sí so ọlọ́run bá ti kọ́kọ́ dábi tá gbé náà kódà yí tá ma jẹ tá ma mú gbogbo tí ó ma sí ìtọ́mọ̀dé ènìyàn ní bùkátà sí lórí rẹ̀ ọlọ́run ti kọ́kọ́ parí ẹ̀ ọlọ́run ti parí ìṣẹ̀dá gbogbo yẹn kọ́lọ́run bá tó wá dá èèyàn gẹ́gẹ́ fọ́ra rẹ̀ sùkálẹ̀ bá ọdútọ́lọ̀ bá lè kẹ́lá tí ó pàtàkì ọmọ nẹ́bí adámọ̀dé kí sí pọ́lọ̀ bá lè kẹ́lá kọ́ dáwà náà àyẹ̀ṣẹ̀ mọ́ wá wá ń dájẹ́ táàmà mọ́ wá dáàmù pọ́lọ̀ bá lè kẹ́lá tó wá máa tọ́ táàmà jẹ kalẹ̀ pẹ́lẹ̀ ọmọ wa bílẹ̀ ó ṣe ṣe wa lọ́lọ́wọ́ bá nìkan kọ́ parí ètò lórí ẹ̀nà lẹ́yìn náà lọ́wọ́ bá nìkan ìṣẹ̀wá dákẹ̀lẹ̀ ọlọ́wọ́ wá dá àwọn tí a máa gbé bẹ̀ lọ́lọ́wọ́ bá nìkan fi ìpìlẹ̀ ọmọ èèyàn láti ọ̀dọ̀ bàbá wa nẹ́bí adam alayhi salatu salam ọlọ́ọ̀bà ní káfẹ́ sọ ìtàbọ́lọ̀bà fi dán nẹ́bí adam fọ́wà náà ilé ìbáyọ̀ ọlọ́ọ̀bà ní kẹlá ń sọ kí àwọn ẹ̀rí wọ̀nyí kó lè bá sárájọ́ kí ní ìgbàgbọ́ sí ọlọ́run bá dẹ̀ ní kó lè bá ní agbára kó lè bá rílẹ̀ ẹnu ọkàn wa ní tẹbáwó iz àti ìdá méjèèjì zọ́rfù zamani ni wọ́n iz àti ìdá zọ́rfáni lè zamani ẹnkankan ní táà mọ́ ń lò fún àsìkò ní àwọn aléyìnbó sọ wípé adverb of, adverb of time ni ẹ adverb of time o ni if àti either síbẹ̀ àti sí adẹ̀ ní adverb of place títà sí kò náà títà yẹ náà ṣùgbọ́n eléyìí báyìí gharfani li zaman if òun wọ́n máa ń lò fún mọ́dí fún nǹkan tó ti kọjá lọ sẹ́yìn lọ máa lò if fún ìdá wọ́n máa lò fún nǹkan tí ó ń bọ̀ wá níwájú al-mustaqbal na máa lò ìdá fún ṣùgbọ́n tí a bá rí if tí ó bá jẹ́ sí pé mọ̀gọ́rí lọ́báwá lẹ́yìn rẹ̀ mọ̀gọ́rí ẹ̀yù lọ́báwá lẹ́yìn ẹ̀ iṣẹ́ máa bí ní ọmọ sí kò tí yẹ bá rí sí tabari if pẹ̀lú mọ̀dọ́rí ẹ̀papọ̀ tí mọ̀dọ́rí wà lẹ́yìn rẹ̀ iṣẹ́ mọ́dí ni ọmọ ṣe ìtumọ̀ mọ́dí lámàtù kò tí ìbá nìsẹ̀ ẹgẹ́ bí gbọ́nà ọlọ́ bá tó sọ pé wà if takúlù lilladhi an'ama Allahu alayhi nígbà tí ẹni tí ọlọ́run bá lè kẹ́lá ṣe ìdẹ̀ra lé lórí so yọ́ ma túmọ̀ ẹ̀yìn tabawari ìdántí ẹ̀ tí ma ń díbá tẹ̀lé wọ́n ma ṣiṣẹ́ istiqbal idha jaa nasrullahi wal fath tó bá dé nasrullah àrànsí ọlọ́ọ̀bá wal fath àti sí sí Makkah sísí ìpayà maka sísí maka fún ìrìnàbí sallallahu alaihi wasallam tí nǹkan ibá ṣẹlẹ̀ nígbà tó bá dé ẹgbẹ́ kò tí dé ní ẹ abẹ́ẹ̀kọ́ ni so ẹ́rí pé já àyẹ ọwá lẹ́yìn ìdá so yọ́ ma ṣiṣẹ́ istiqbal ìgbàtọ́ ọlọ́ọ̀bà ní gá ń sọ fún wọn bí báyìí ọlọ́ọ̀bà ní gá sọ inni ja'ilun ay inni khaliqun fil ardi khalifa mo fẹ́ dá sórí ilẹ̀ àwọn ìjọ àwọn èèyàn tó jẹ́ sí pé khalifa ni wọ́n yakhlufu ba'duhum ba'dan tó jẹ́ sí pé wọ́n ma wọ́n ma gbáṣẹ́ sí fúnra wọ́n ma rólé fúnra wọn táwọn kan bá ti kú àwọn kan ó sì kéde àwọn kan gbapò wọn táwọn ẹyẹ bá tó ti kú wọ́n àwọn tí ó gbapò wọn lẹ̀ ìtọ́pẹ̀ ní khalifa nìyẹn táwù tó wà ń bẹ̀ yẹn wọ́n mú wá nítorí mọ̀bálàgọ̀ ni nítorí kí nǹkan yẹn lójó gbogbo ni kò tí yẹ bá ń sì láti mọ́ pè ní khalifa khalifa táwù yẹn táwù mọ̀bálàgọ̀ ni táwù tó ti sẹ pé nǹkan yìí dógbogbo ó lágbára ṣùgbọ́n pè ní khalifa ọlọ́wọ́ bá déjẹ́ ládá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní khalifa tó yẹ sí pé tí àwọn generations kan bá ma fi àwọn generations míì wọ́n ma fi rọ́pù ara wọn ẹ̀rí pé bí dẹ̀ sí ń náà nìyẹn àwọn generation kan lọ àwọn generation kan láwà lẹ́yìn wọn tó bá yá àwọn kan ó tún lọ àwọn generation yìí tún lọ á tún fi àwọn generation míì rọ́pù wa àwọn generation tó tún rọ́pù wa sí àwọn náà tó ti ń wà báyìí táwọn bá lọ àwọn rọ́pù wa táwọn bá tún lọ àwọn náà tún fọ generation míì lẹ̀ sí ìbánisí ìdá ànábì rántí ìgbà tí a ń sọ fún àwọn màláìkà pé a fẹ́ dá àwọn ẹ̀dá tí wọ́n rí báyìí wa idh qala rabbuka lil màláìkà ní báyìí wọ́n ní qala rabbuka ọlọ́ọ̀bá rẹ̀ ànábì ó sọ fún àwọn màláìkà qala wọ́n fi sísọ̀rọ̀ rinlẹ̀ fún ọlọ́ọ̀bá nínú tìrìkwádé ìkọ́ọ̀lá rọ̀bùkà tó inú àwọn sífàtù lọ nínú àwọn ìròyìn ọlọ́ọ̀bá tagbọ̀rọ̀ fi nílẹ̀ fọ́lọ́ọ̀bá òun náà ni sífàtù kalam ìròyìn pọ́lọ́ọ̀bá ní kẹláọ̀bá tí máa ń sọ̀rọ̀ yàtàkálàbù mata ṣáà wà ìdá ṣáà wà kaifa ṣáà ọlọ́ọ̀bá ní kẹlá máa sọ̀rọ̀ nígbà tó bá àti lásìkò tó bá wù ọlọ́run bá lọ́lọ́run bá ní kí lámọ́ ń sọ̀rọ̀ ọ̀kẹ́ ìfàṣà bọ́bá sí wù ọlọ́run bá báwo ló sí bọ́bá sí wù ọlọ́run bá lọ́lọ́run bá ní kí lámọ́ ń sọ̀rọ̀ so ọlọ́run bá yìí nínú àwọn ọ̀rọ̀ tọ́lọ́run bá ní kí á fi sọ sáájú síwájú kọ́lọ́run bá ní kí á tó dáwọn mà nẹ́bí adáma lè ní báyìí ọlọ́run bá ní kí lá ń bá wọn màláíkà sọ̀rọ̀ kìí ṣe pé ní ádámù ló kú sí rẹ́mẹ́sẹ̀ kò ń sọpá ádámù ni aláìfà ń kọ́ ẹ̀ a ṣe padà bọ́ wá sàlàyé lórí ẹ̀ bẹ́ẹ̀ a padà bọ́ wá sàlàyé lórí ẹ̀ a rí inú àwọn olùmọ̀ tán sọ wípé inú àwọn alifasirun tán ní ádámù lórí fàásì wípé òun jẹ́ kọ̀lífà fọ́lọ́wọ́ba lórí ilẹ̀ gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́wọ́ba náà ó ṣe máa jẹ́ kọ̀lífà fọ́lọ́wọ́ba lórí ilẹ̀ lẹ́yìn ànábì ádámù

ṣe àwọn tó afẹ́ bèèrè in ti fẹ́ ká débí ìtẹ́lẹ̀ ní fẹ́ ká máa tó lọ bẹ́ àwọn màláka ń bí ọlọ́wọ́ bá léèrè ní bèèrè ẹni tí ń wá tí ń ṣe istikshaf istilam wọ́n fẹ́ mọ̀ nípa àwọn ẹ̀dá tọ́lọ bá fẹ́ dá pé ọlọ́run sáwọn tí ó mọ̀ ta ẹ̀jẹ̀ ara wọn lẹ̀ lọ fẹ́ dá sáwọn tí ó mọ̀ tẹ̀jẹ̀ ara wọn lẹ̀ lórí ilẹ̀ so ẹ́rí wípé àwọn tí ó mọ̀ ta ẹ̀jẹ̀ ara wọn lẹ̀ sánàbí adámọ̀ náà bá rí mẹ́yìn ló jẹ́ pé kọlífà tí àwọn màláìkà gbọ́ yí pé kọlífà tọ́nà fẹ́ dá sórí ilẹ̀ yẹn kéṣà nẹ́bí adama gbọ́ àwọn ọmọ kéṣà nẹ́bí adama nìkan àwọn gbogbo èèyàn nẹ́bí sọ wípé àtàjà àlù fi ha mai yífsìdù fi ha àwọn tí wọ́n ma ṣe fasad lórí ilẹ̀ wọ́n yọ́ sípé dìímà tó ma balẹ̀ jẹ́ tó ma tàjẹ́lẹ̀ tó tí bá wọn màláíkà yìí tí bá ń ṣe tẹ̀síbíhù fún ọlọ́ọ̀bá tó jẹ́ ìbádà a ń sàfọmọ́ fún ọ pẹ̀lú kọ́dí sulak a ń fọ́ ọ̀rẹ́ ọlọ́ọ̀bá mọ́ a ń gbí ọ tóbi kò tí yẹ bá ní sí tó bá yẹ pé torí ìbádà lè fẹ́ dá wọn <laughs> ọlọ́ọ̀bá àwa náà ń jọ́sìn fún àwọn ni aburú náà ma wá sí lórílẹ̀ àwọn wo mọ́fsádà tí ń bẹ ń ma wọ́n wo aburú tí ó tọ́lọ̀ọ̀bà àríkẹ́ bá dáwọn èèyàn sórí ilẹ̀ wọ́n wò pé tọ́báyé pé hikma tọ́lọ̀ọ̀bà àríkẹ́ tọ́báyé pé wisdom tọ́báyé pé àǹfààní tọ́lọ̀ọ̀bà àríkẹ́ láfẹ́ fi dáwọn nítorí ẹ̀ ìbáadà ni ìbáwà náà ṣe ń jọ́sìn àwọn òsì ní sàbúrú ti wá tó ṣí bá ní sí so wọ́n dèrè lọ́dọ̀ lọ́wọ́ bá kése pé wọ́n ń jowú àwọn màndẹ́bì adama kése pé wọ́n ṣe ẹ̀ta náà wọ́n jowú ìsẹ̀ ìlàmà àti ìsìkṣáfù ni kí a máa bèèrè kí ni reason behind the ìtíwọ̀ ọlọ́run bá lè kí a fẹ́ dá wọn fún ọlọ́run àwọn tó fẹ́ dá ìláyé wa kí ló tó ìfẹ́ dá wọn a fẹ́ reason behind tí wọ́n bá lè kí dá wọn ṣe báyìí so ah, eléyìí báyìí òde nǹkan tí ó fi yíwa yí pé àwọn tọ́lọ̀ọ̀bà àríkẹ́ láfẹ́ dá sórí ilẹ̀ tọ́lọ̀ọ̀bà àríkẹ́ sọ fáwọn màláìkà yìí àwọn màdábí adama lọ́nà àwọn èèyàn kú generally lọ́lọ́ọ̀bà àríkẹ́ láfẹ́ ní khalifa now ita n bá lọ ní pé qala rabbuk ọlọ́ọ̀bà àríkẹ́ ọba tí wọ́n sọ̀rọ̀ agbọ̀rọ̀ fẹ́rẹ̀lẹ̀ fọ́lọ́ọ̀bà pé sifatul kalam agbọ̀rọ̀ fẹ́rẹ̀lẹ̀ fọ́lọ́ọ̀bà náà rọ́bùkà ìdánpẹ̀ rọ́bù àti mankatan pẹ̀lẹ̀ ọ̀nà ni almalikul mutasarrifu arraziqu ọlọ́ọba ọba tó ní kapa lórí gbogbo nǹkan ọba tó pòun ló ní gbogbo nǹkan ọba tó pòun ní darí alámàrí gbogbo nǹkan ọba tó pòun ní pèsè àríziki fún wọn ọ̀nà pẹ̀ rọ́bù ọba ní rọ́bùkà wọ́n ṣe ìdọ́fà bíbáyìí rọ́bùkà mọ̀dọ́fà ti mọ̀dọ́fù ilé ìlélẹ̀ ọlọ́wọ́ bá rẹ̀ annabi ilé ìbáyìí àpẹẹlẹ̀ ọlọ́wọ́ bá lè gẹ́bí sí fán annabi pé ọlọ́wọ́ bá lè pẹ́lá àdọ́fà ọlọ́wọ́ bá sí àti ti annabi sọ́dọ̀ ara rẹ̀ pé ọlọ́wọ́ bá rẹ̀ ó fi pa ilé náà pé ní ìdọ́fàtú tẹ̀ṣìríf ìdọ́fàtú àtẹ̀ṣìríf isi àfitì nǹkan sọ́dọ̀ nǹkan láti kó yìí bá nǹkan tá àsàfitì sọ́dọ̀ nǹkan yẹn kí ẹ ní ẹ̀sìn ọba ilé ọba ẹ́ aya ọba sẹ́mọ̀ pé tàbá ti ní aya ọba ó yàtọ̀ fáyẹ lòmírùn àwọn èèyàn mọ̀ fún ní àpẹẹlẹ ìdáni àpẹẹlẹ ọba tàbá ní ẹ̀sìn ọba ó yàtọ̀ fún ẹ̀sìn tí ẹ̀sìn àwọn yòókù àwọn èèyàn ni ẹ̀sìn ni a mọ̀ fún ní àpẹẹlẹ ìtọba nítorí pá adìbìtì sọ́dọ̀ ẹni tó lọ́lá adìbìtì sọ́dọ̀ ẹni tí ọlá pẹ̀lẹ́ bẹ́ẹ̀ni definiteness ni ẹ̀ sọ́dínbìtì sọ́dọ̀ tó lápẹ̀lé dandan ní kí nǹkan ẹ̀rẹ́ lápẹ̀lé kó jẹ́ nǹkan èyí lọ́dọ̀ wa ọlọ́run bá nígbà fẹ́ kó yìí bá nẹ́bí sọ̀lọ́sọ́lá ọlọ́run bá nígbà fẹ́ ṣàrọ́fàì ọlọ́run bá fẹ́ fún ànẹ́bí

malak òun lẹ́yọ kan malaika làwọn tí wọ́n pọ̀ ẹ́ malak angeli ní jẹ́bẹ̀ angeli lédè yorùbá lò ẹ́ yorùbá yìí náà àyálò náà ni angel là ń pè ní angeli àyálò ni mẹ́bàdì so ẹ̀mí àìrí ni wọ́n làwọn angeli yìí ẹ̀mí mímọ́ ni wọ́n ṣe bá ní sí àwọn náà pè ní màláíkà náà àwọn màláíkà yìí ọmọ ogun ni wọ́n jẹ́ nínú àwọn ẹ̀dá ọlọ́ọ̀ba fẹ́ẹ́sì ọlọ́ọ̀ba àníkẹ́lá dá wọn ọlọ́ọ̀ba àníkẹ́lá sì dá ni pé ọlọ́ọ̀ba àníkẹ́lá ó dá wọn ní ẹni tí ìmá ń tẹ̀lé àṣẹ ọlọ́ọ̀ba ní gbogbo ọlọ́run fàtọ́rọ̀ wọn àálàtọ́ à lórí ìmá tẹ̀láṣẹ́ ọlọ́ọ̀bá wọn kí ń ṣe ọlọ́ọ̀bá rárá ọlọ́ọ̀bá ní kẹ́lẹ́dẹ̀ fún wọn ní agbára láti yí padà sí gbogbo tó bá wù wọn aqdarahum ala tashkili bi ashkalin mukhtalifatin aqdarahum ala tashkili bi láti máa yí padà sí ẹ̀dá tó bá wù wọn nítorí ẹ̀rẹ́ pé gbàmí àwọn màláìka máa wá láwòrán èèyàn wọ́n máa wá láwòrán èèyàn irú ẹ̀ ni ìgbà tí málàkù Jibril tó wá bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam shadidu bayadi shadidu bayadi ath-thiyab shadidu bayadi ath-thiyab shadidu sawadi ash-sha'r lẹ́ni tó yẹ sí pé aṣọ rẹ̀ funfun negenege aṣọ funfun pẹ̀ tí irun rẹ̀ orí rẹ̀ sì dúdú kèrèkèrè omi pọ́dọ̀ ọlọ́wà nìyẹn àbí láyọ́ àìléhì àtàrù sáfàr ààrí àpẹẹrẹ pé arìnrìnàjò ní a ti rápẹẹrẹ lára rẹ̀ pé ah, ẹni ìṣẹ́sẹ̀ torí pé yóò ti yóò rọ̀fù yóò look daisy yóò ti rẹ̀ yóò ti kúrukú yóò look tired yóò look weary gbogbo àwọn nǹkan wọn rí lára rẹ̀ wọn rí pó kúrukú wọ́n rí pó wà agile kí ló nítorí wípé kò stress kò dàmú mọ́lákìrí òun kàn sọ̀kalẹ̀ ó sì yí padà sáwọ̀ tí yóò yí padà sí ó sì sí bá nẹ́bí wọn mọ́rí náà fi mọ̀ pé tó bá ẹpẹ́ ìtàwọn mọ̀rí ni a sọ pé tò sílé ti wà ibi lágbájá náà ní tààmọ̀rí ẹni tààmọ̀rí kí a rírí láàrin wa kò gbèlú kọ̀sẹ́ni kan a mẹ́ pé ibi tó ti wá ibi tó gbọdọ̀ jẹ́ náà ni àbí tó bá ẹpẹ́ tò sí ni wọ́n mọ̀ ó wá rí pé èèyàn tó wá níbi tí làákàyè wá sọ fún wa pé tó jẹ́ ló ti wá aṣọ rẹ̀ funfun tó báyìí kò sí pé ààrá pẹ̀rẹ̀ kó rìn àjò lára rẹ̀ ìrorí ẹ̀ lójú kúrukúrú yìí lójú kirikiri yìí hatta jalasa ila nabiyyi sallallahu alaihi wasallam awan bo ti to fi jókòó sọ́dọ̀ nabi sallallahu alaihi wasallam fa asna rukbatayhi ila rukbatayhi ó fi kún rẹ̀ méjèèjì kan ta nabi méjèèjì awadu akaffayhi ala fakhidhi ó wá gbé ọwọ́ rẹ̀ méjèèjì lé orí ta nabi sallallahu alaihi wasallam ẹ wò àpọ́nlé tó ga ẹ wò ẹ̀kọ́ tó ga tó fi bá nabi sallallahu alaihi wasallam ẹ wò ìfẹ́ kí ẹ kákàdé nìsìn kó sì jù kó síwájú yí kó fi kún rẹ̀ méjèèjì létí yí ó sì gbọ́wọ́lé yìí ní tamẹ́lẹ̀ sẹ́mọ̀ pé ìsàfihàn ìfẹ́ síyàn ni ìsàfihàn àpẹ́lẹ́ síyàn tó ga jùlọ ìbú ìkóyàn ni ẹ kò dé kọ́ wá dúlẹ̀ ànẹ́bì lórí kọ bá bèèrè bèèrè pé ànẹ́bì àkùbírílé kọ́ wá dú lórí ìdúró kò mẹ́kọ̀ọ́ dání báyẹ̀ kò mú kí ni o kò mẹ́kọ̀ọ́ dání so ilé ìbáyìí

mo máa ń wá lórí àwòrán sọ̀hábà kan tó rẹwà gan tó rẹwà gan tó rẹwà gan lórí àwòrán ìrẹ́ tí wọ́n wá orí àwòrán rẹ̀ ní Jibril sábà ń gbé wá lọ́pọ̀lọpọ̀ gbà so àwọn mẹ́láìkà yọ́lọ́wọ́ bá fún wọn ní kápá àti wọ́n wá àti yípadà sí tó wù ìwà ìyàtọ̀ tí wá ń bẹ láàrin wọn tán bá wálé èèyàn àtàlìjẹ̀nú torí pé ọlọ́run bá ikẹ́ fáwọn àlìjẹ̀nú náà lẹ́ ìpára láti yí padà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlìjẹ̀nú lè dé jù wọ́n lè yí padà sí jù alàntọ́lọ̀ bá nìkílá fún wọn ní kàpá ní wọ́n lè yí padà sí èèyàn alàntọ́lọ̀ bá nìkílá fún wọn ní kàpá láti wọ́n lè di kòkòrò wọ́n lè di ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọlọ́run bá fún wọn ní kàpá àti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn àtàwọn màláìkà ni pé tí màláìkà bá yí padà sí èèyàn táwọn màláìkà tó bá yí padà sí èèyàn èyàn ò lè fi ẹ̀lẹ́ ríṣù tákàṣì sí wọ̀ fún wọn kẹgbìyànjú jù bẹ́ẹ̀ lọ ẹ̀lẹ́ dọ́dọ̀ wọn ẹ̀lẹ́ àbájẹ̀lú yẹn lè ṣe é sùtàntì ọwọ́ agbára yẹn lè ká ṣùgbọ́n àwọn màláíkà nítorí ẹ̀ nígbà tí wọ́n dé ọ̀dà Ànábì Lúùtù alayhi salatu wassalam Ànábì Lúùtù wá ń bẹ̀rù pé àwọn àlejò tí mo gbà yí ọkùnrin ní yìí àwọn aráàlú ní eré ikú ni wọ́n ọkùnrin làwọn máa ń bá sùn ó wà tó bá ti gbọ́ pé ti dé báyìí lẹ́yìn tó rẹwà yìí ó wà báyé sọ̀rọ̀ wọ́n ni dọ́dọ̀ wà wọ́n gbìyànjú fá ọ̀rí wọ́n ní láìláì wọ́n gbìyànjú fá torí àwọn èèyàn mọ́sí yẹ́rẹ́ ibú tó wọ́n gbìyànjú rí bú ọ́ gbàtẹ́ gbọ́pá rẹ̀ bíró ti gbàlejò báyìí pọ́kùnrin àwọn ogbé tàà mọ́ jẹ́ dénú sí mú náà ti mọ̀ pọ́kùnrin làwọn bá sùn tọ́lọ̀ ní kọmọ́sì tẹ́bàlá kò sí nǹkan tọ́jọ́ àfìgbà táwọn bá rí pàwọn sí fàṣádì pẹ̀lú wọn anábìlú tún bẹ̀rù ọ̀rẹ́ sọ fánàbìlú tún bẹ̀rù so wọ́n gbìyànjú ọ̀rọ̀dọ̀ àwọn màláìkà ni ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn màláíkà àtàwọn èèyàn ni àwọn àtẹ̀rù ni ẹ̀tọ́ bá di nǹkan mi ọlọ́run bá lè gánà fún wọn ní kápá láti ṣe àwọn iṣẹ́ tó tóbi tó nira gan wọn nínú al pẹ̀lú àwọn ìròyìn tó pọ̀ àwọn ìròyìn tó pọ̀ lọ́wọ́ bá lè gẹ́lá fi ròyìn wọn nínú àwọn ìròyìn tọ́lọ̀ bá lè gẹ́lá fi ròyìn wọn pé ní gbogbo àsìkò àtòru ni àtọ̀sán ni wọ́n mọ́sán láyà tòru wọn kí ń sinmi sẹ́fà àwọn mọ́n sinmi àwọn màláíkà kì í sinmi kò sígbà kan àtòru àtọ̀sán táwọn màláíkà ti tẹ̀sí lórí kan sọ wípé ah, ọlọ́run bá tó bá jẹ́ pé nítorí ìbádà lórí fẹ́ dá wọn ni ìbáwa manahnu nusabbihu Eh, nusabbihu bihamdika wa nuqaddisu lak ọlọ́wọ́ bá ní kájí kó yọ pé àwọn màláíkà yìí la ya'suna Allaha ma amarahum ma'sumun ni wọ́n àwọn màláíkà ma'sumun ẹ̀dẹ̀ tí wọ́n ẹ̀lẹ́ sẹ́lọ́wọ́ ọlọ́run ti sọ wọn la ya'suna Allaha ma amarahum wọ́n kí ń sẹ́lọ́wọ́ bàrá wọn kí ń dẹ́sẹ̀ ìmánì àwọn màláíkà òkè ń wálẹ̀ ìmánì lókè ní gbogbo gbàdé ìmánì wọn yazidu wala yanqus yọba ń lókè kò ń dínkù kí wálẹ̀ gẹ́gẹ́ bí àwọn màdẹ́bí adama torígbọ́n kí sẹ́lọ̀n ẹ̀sẹ̀ ní ṣe máa ń dí ìmánì kù àbí ẹ̀kọ́ ni al-imanu yazidu bi ta'a wọ́n máa ìmánì máa ń lékún pẹ̀lú pé kí yàn máa tẹ̀lé ma amarahu imani ma ń dínkù pẹ̀lú ẹ̀ṣẹ̀ ni àwọn kìí sí ọlọ́wọ́ bá ti wọn ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá ọlọ́wọ́ bá wọn sẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá pẹ̀lú àwọn àṣẹ ọlọ́wọ́ bá tọ́lọ́ bá gbé wọn lọ́wọ́ ọlọ́wọ́ bá wọn sẹ́ fi tọ́nà bá lè mọ́ fi wáhí rán níṣẹ́ ọmọbẹ̀nu wọn tọ́lọ̀bà lè kìláwọ́ ọ̀gá wọn ni jibril alayhi salatu salam ṣùgbọ́n kèje jibril nìkan ní mọ́wá wa ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين أوكي آية طلب على قاتل صلى ميكائيل مغيرتي قال نقول من كان من كان عدوا لله وملائكته ورسله قال بني النبي صلى ما صفوا يبي من كان عدوا لله تنن يتفهم ما با الله با سوتا هو يهودي ني ما سوتا الله

من كان عدوا لله وملائكته وجبريل وميكال فإن الله عدو للكافرين وجبريل وميكال فإن الله عدو للكافرين فإن الله عدو للكافرين ọlọ́run bá ní tí ń bá jìbìrìlì sọ̀tá àti mìkàíl ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe báyìí ọlọ́run bá náà àdúgbò lè kàfèrí ọ̀tá lọ jẹ́ fáwọn ọlọ́run bá náà mú wọn lọ́ta ìtàn fi bá ọlọ́run ọba lò lọ́nà ọba lè kẹ́rẹ́ fi bá wọn lò yẹ ẹ́ wọ́n bá ọlọ́run ọba ṣọ̀tá wọ́n bá wọn màláìka ọlọ́run ọba ṣọ̀tá wọ́n bá wọn ànábì ọlọ́run ọba ṣọ̀tá ọlọ́run ọba lè kẹ́rẹ́ náà wá bá wọn náà ṣọ̀tá kò yí báyìí àwọn o ń bẹ̀rẹ̀ pé wáhíyù lọ́wọ́ bá lè kẹ́lá gbé lọ́wọ́ kan máa mú wáhíyù wá fáwọn ànábì ọlọ́wọ́ bá fáwọn tọ́lọ̀ọba ní kẹ́lá sẹ̀lẹ́sànú àwọn ẹ̀dá ọlọ́ọba tọ́lọ̀ọba ní kẹ́lá gbé lògbó wà lé lọ́wọ́ àti rìsáàlà yẹn ni pé ìjá nẹ́bí àti ìjẹ́ òjíṣẹ́ lé lọ́wọ́ nínú ẹ̀lá fi rí àyà tọ́lọ̀ọba ní káfí sọ wípé ọlọ́ni já ìlil mẹ́láìkẹta rúsùlà ọlọ́ọba ní òun ọlọ́ọba ní kẹ́lá lòun dáwọn màláìkà ní òjíṣẹ́ já ìlil mẹ́láìkẹta rúsùlà ọlọ́ọ̀bà ní kí ládá àwọn màláíkà ní kí ní òjíṣẹ́ wa qala ta'ala níbi àyè ní ọlọ́ni Allahu yastafi minal mala'ikati rusulan ọlọ́ọ̀bà ní kí lásà lẹ́sànà àwọn màláíkà àwọn òjíṣẹ́ tọ́lọ̀bà ní kí lámọ́rán sẹ́nu wọn yunazzilu al-mala'ikata bir-ruhi min amrihi ala man yasha'u min ibadihi ọlọ́wọ́ bá rí kẹ́lá ní wọ́n máa ń sọ ọmọ màláíkà kalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́wọ́ bá láti pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ bá lòun máa fi ń sọ wọn kalẹ̀ lórí àwọn tí òun bá fẹ́ nínú àwọn ẹrú òun láti sàlẹ́sà láti fún ní wáhíù ọlọ́wọ́ bá rí a ní láti ní àwọn ìgbàgbọ́ kan sí àwọn màláíkà alákọ̀ọ́kọ́ nínú àwọn ìgbàgbọ́ ta láti ní sí àwọn màláíkà al'imanu bi wujudi kagbà ipá àwọn màláíkà ń bẹ ẹ̀dá ọlọ́wọ̀ bá ni wọ́n wọ́n bẹ gbogbo ẹnikẹ́ni tí ò bá gbà ipá àwọn màláíkà ń bẹ tí ò gbà tí ò nígbàgbọ́ sí bíbí àwọn màláíkà pé àwọn ẹ̀dá adọ́n bá kan bẹ tán pè ní màláíkà irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí ni ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kéni ó ti ṣe kèfèrí ó ti sa ìgbàgbọ́ sọ́lọ́wọ́n bá nìyẹn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà lọ́wọ́ bá nígbà ti sàlàyé fún wa nípa bíbẹ àwọn màláìka dídá àwọn màláìka àti fáwọn màláìka bẹ̀ àwa rí nínú àwọn èèyàn tó ń fi ara wọn tì sínú Islam ṣùgbọ́n tó yẹ pé wọ́n ń ṣe àìgbàgbọ́ sáwọn màláìka àwọn wo ni àwọn bí àwọn alkọ̀dìyàníyà àwọn ahmadiyya náà pè ní nítorí pé ẹni tó jẹ́ olórí wa Mirza Ghulam Ahmad alkọ̀dìyàní ọmọ kọ̀dìyàní kọ́ríyà kan ni ìlú kan ni ní India náà pè ní Qadiyan so nítorí pọ́jọ́ ma ìlú Qadiyan yẹn Mirza Ghulam Ahmed al-Qadiyani nítorí náà fún pàwọn Ahmadiyya ni al-Qadiyaniyya ẹ́ àwọn ìjọ tí wọ́n ń tẹ̀lé ọmọ Qadiyan tí í ṣe Mirza Ghulam Ahmed ọkùnrin bú ni ọkùnrin tó jẹ́ kéfèrí nì bí ìjìmáì alìlẹ̀ àwọn aláìmọ̀kankan wọ́n láàfí ń pèyàn ní kéfèrí azọkún wọn pé irọ́ àwọn máa ń pèyàn kéfèrí dáadáa ṣùgbẹ́ ní tí kìtàbà ti súnmọ́ bá pè ní kéfèrí táwọn olùmọ́dẹ̀ sí kìnnì fẹ́dẹ̀ stampu torí pé ó ìdáà ànàbúwà ó pèrè lánàbí ọlọ́run kódà ó pèrè lọ́lọ́run ó kọ́ pèrè ní Mahdi ó tí ìwà ilẹ̀ sí dajjalu ni tó tó bá ní pẹ̀tọ́ bá ní dajjal ìdá ń pè bẹ́ẹ̀ ní kadhab òpùrọ́ tó bá sọ pé fulanun dajjalu mina dajajila yẹni pé kadhabu mina kadhabin òpùrọ́ kan náà òpùrọ́ ni ṣíwá ní ṣùkan záàbù ní ìrìnzàbùlàm ahmad okùnrin àwọn tó dẹ̀ sponsor ẹ̀ àwọn tó àwọn ọ̀tá islam ni kí n sì mùsùlùmí aslan ọ̀tá islam ni àwọn britain àwọn ni wọ́n lò àwọn ni wọ́n kó fún àwọn ni wọ́n lò láti fi dá wàhálà lẹ̀ nínú islam tó kọ́ wọ́n rí wípé islam ò sí gbógun ti externally wọ́n rí pé mùsùlùmí strong gan ẹ̀ẹ̀kan lè bọ́ síta ń se kẹlẹ́fẹ́ gbógun ti mùsùlùmí kò yẹ báyìí sí torí pé kí lẹ́fẹ́ fi ẹlẹ́fẹ́ wọ́ against wọn mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìpìlẹ̀ sí wọn ni pé ogun jíjà láti fi dáàbò bẹ̀sì so ẹni tẹ́fẹ́ fún tẹ́fẹ́ jà lógun tó ẹ́pọ̀ gangan fún rẹ̀ arógun yọ ní òun gan fún rẹ̀ ọ̀bẹ̀rú ogun sẹ pé kí bí bàpẹ́ ń sera yìí ni ẹgbẹ́ tọ́mọ jẹ dé nìyẹn so wọ́n ti wá rí pé wọ́n dẹ̀ ti try láti gbógun ti mùsùlùmí láti physical combat lọ́pọ̀lọpọ̀ tán fail ìgbàyẹn lọ́wọ́ wò pé lónìí a lè succeed nínú gbogbo ìta bá lọ kí ni jíká sí ẹ jẹ́ ká bá wọn jà intellectually ẹ jẹ́ ká bá wọn jà internally káwọ ọlọ́ wọn ká bá wọn jà ìgbàyẹn làwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí lo àwọn èèyàn kọ̀ọ̀kan tó ṣe bí mùsùlùmí nínú àwọn tí wọ́n lò ń gbàyẹn ní Mirza Ghulam Ahmad ṣe bá ní sí so kó ṣe bí mùsùlùmí kó máa pè rẹ̀ ní mùsùlùmí kó máa píríkì àwọn kankan tó jẹ́ anti-islam ní orúkọ mùsùlùmí kóhun náà kú kó àwọn ẹjọ́ kẹjọ so tábá ti lè tábá ti lè ní internal breakage tí mùsùlùmí bá ti lè nínú tábá ti lè pẹ́yà tí ògiri wọ́n ti lánú aláǹgbọ́ sí kí aláǹgbọ́ wọ̀ bẹ̀ so ìgbà ẹ náà ni wọ́n tó ronú kí wọ́n gbé àwọn èèyàn kan dìde tán pè ní orientalist àwọn al-mustashriku àwọn ará sharpi ni wọ́n tán pè ní mustashriku tí wọ́n kí ń ṣe mùsùlùmí ṣùgbọ́n wọ́n ní kí wọ́n pretend gẹ́gẹ́ bí mùsùlùmí kan wá lọ kẹ́kọ̀ọ́ nípa islam kí wọ́n máa fi ẹ̀kọ́ islam upside down kí wọ́n máa preach against islam in the name of islam wọ́n rí pé ìyẹn làwọn lè fi succeed kò yí bá ní so ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí nítorí bí jẹ́ pé àwọn ṣe àtẹ́wò yẹn àwọn ọ̀tá Islam wà ní àwọn tí wọ́n ń fún wọn lágbára tí wọ́n ń fún wọn because wọ́n fi ń dá problem lẹ́ láàrin àwọn mùsùlùmí wọ́n fi wọ́n dá problem láàrin àwọn mùsùlùmí so àwọn mùsùlùmí à níbi ṣọ̀kan nítorí pé nínú unity strength wà ń bẹ unity strength wà ń bẹ gan so tẹ́ ẹ bá disunite tí discord bá ti ṣẹlẹ̀ sí tẹ́ ti yapa sẹ́wọ̀n ní sáwà ìsìn so problem nìyẹn so ẹ lose strength yìí lose his agbára tẹ́ ní sẹ́wọ̀n ní sáwà so ẹgbẹ́ tó fẹ́ ṣe ìtànṣe nìyẹn so that our Muslim, our àwọn mùsùlùmí àní unite ló fi jẹ́ pé nǹkan kan bẹ̀ tí àwọn fẹ́ pé àwọn ọ̀tá Islam don't promote that, then lè only ọ̀ only partisanship partisanship àwọn ẹgbẹ́ jẹ́gẹ́ jẹgbẹ́jẹgbẹ́ àwọn ọ̀tá islam náwó lé lórí gan wọ́n náwó lé lórí gan ẹ̀yọ́ máa wọ́n fún kí ni benefit wọn níbi àǹspọ́nṣọ́ àwọn ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ islam in benefit wọn ni pé so that àwọn mùsùlùmí ní ra wa lẹ́yọkàn ẹ máa wo ọ̀tá tí ń bẹ láàrin àwọn mùsùlùmí síra wa ó ní agbára gan ẹgbẹ́ yìí yóò máa sọ ni kí ló ṣubú tẹ̀yìn àwọn alábàá lórí a máa bára sọ̀tá kódà a máa bára wájà kódà a máa para wa lọ́pọ̀lọpọ̀ bá tí ẹ bá fẹ́ fẹ́ ma nínú tẹ́ẹ̀ bá ti bìlọ́ǹgì sínú ẹgbẹ́ wọn ẹ̀ ní fẹ́ ma lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ sì ń sáré lọ kẹ́ máa kú lọ báyìí tẹ́ẹ̀ bá so wọ́n ti jẹ́ kí àwọn wọ́n ti jẹ́ káà mùsùlùmí káríra wa jẹ́ bí pé so tí àwọn kèfèrí bá wá dé tán bá wá mú ẹgbẹ́ yìí tá bá ń dì pẹ̀lú ẹ̀ àyẹgbẹ́ ìrúkọ ọmọ sọpọ́lọ mú wọn àìrọ̀ òfúsà àwọn adánbájá àìrọ̀ ọ̀rẹ́ tí wá níwọ̀ wọ́n báwàjá wèrè ní tó bá finish àwọn èèyàn ń bọ̀ wá sọ́dọ̀ yìí bẹ́ẹ̀ ni divide and rule ni principle yẹn ni yẹ divide and rule ìtọ́ ló nìyẹ wọ́n àgbẹ̀yìn mú wọ́n dìl pẹ̀lú ẹ̀yẹ́ ẹsẹ̀ pàdánà yíò ẹ̀yẹ́ máa pledge ẹ̀mọ̀ pàǹtí yíò ṣe pọ́ọ̀rẹ̀ jọjọ níwá o kódà wọ́n tó fi ọ̀dọ́ yí ṣe military base láti máa launch attack sí bẹ̀tẹ́ bá jí parí pẹ̀lú tí wọ́n wọ́n bọ̀ wá sórí wọ́n descend lórí tẹ̀yìn náà tó wà mú ilẹ̀ ọkọ̀ kọbáyẹ̀ nínú fi parí pátápátá so sáì kọ́wọ́ rí ìjò ló ṣe kúpa wọ́n àwọn ẹranko mẹ́sẹ̀ wáyẹ́ tọ́bá tíbọ̀ kẹ̀ní ò lè rí nǹkan ṣe fún wọn àwọn ẹranko kan bẹ tó ń lágbára gan tẹ́ pé agbára kẹ̀ní ò ká wọn ní àpapọ̀ kódà tó bá kó wọn òun nìkan pẹ̀lú kẹ̀ní ò nìkan agbára kẹ̀ní kọ̀ ká wọn nìkan bẹ̀sí mọ́ fi ń gẹ̀ẹ́tì ni pé àwọn kẹ̀ní mọ́ ń tí mọ̀ bá wọn jà ni àwọn kò tí ìbá ìrísì wọ́n mọ́ ń sọ̀kan bẹ̀ta àwọn ẹranko yòókù àwọn mọ́ ń dá sí ni tí kìí bá ti bẹ́ àtàkì báyìí kún kálukú ọmọ sásàálà ní tí ó wákàn sáré wákàn mọ́kàn bẹ́ẹ̀ so bó ṣe máa mú ọjẹ́ lẹ́yọ̀kọ̀ bó ṣe rí nìyẹn bó ṣe máa mú ọjẹ́ lẹ́yọ̀kọ̀ kan lábá ti ní bùkátà sí wọn so wọ́n àtàkì ẹ̀yìn kódà antilo, bó ṣe rí yẹn ó lágbára gan tí ń gba méjì kìí ni ó bá lé báyìí tó bá mú ẹsẹ̀ yìí yẹn tó bá fi takì ní ó báyìí àbá so mo dẹ̀ ti rí giraffe fẹ́ pé ẹsẹ̀ ẹsẹ̀ báyìí ló fi tẹ kìí pa ó mú ẹsẹ̀ rẹ̀ báyìí ní fi ń gba mọ́lẹ̀ tó bá yí páwọn ẹnìkan kìí ń kéré sí giraffe náà giraffe tóbi kìí ń kéré gan sí giraffe tóbi ó dẹ̀ giant ó dẹ̀ ní egbò but kìnìún kan ẹsẹ̀ rẹ̀ dẹ̀ powerful gan kìnìún kan mélòó ni kìnìún kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n àwọn kìnìún team up bájá ni unity nìyẹn strength wà ń bẹ̀ so kò sí kò sí bẹ́ẹ̀ ṣe lágbára tó tí ẹ̀ bá ti tí ẹ̀ bá ti ṣọ̀kan tí bá ti jẹ́ ọkọ̀ kan gbòí so nǹkan yẹn àgbàtàwọ̀ kètò nílò so kọ́lọ̀ wà kó sànà wà àwọn ọ̀tá Islam tó ló fi jẹ́ pé lónìí ẹ tí amẹ́ríkà bá fẹ́ bá àbáwọn ọ̀tá islam mílẹ̀ tó wá fẹ́ bá mùsùlùmí nigeria jansi wọ́n wà lọ sí cameroon àbíká lọ sí chad àbíká lọ sí niger ibẹ̀ wọ́n fi ṣe military base ibẹ̀ ni wọ́n ti kó ṣe military base wọn military base ni ó ti wá máa launch attack sí nigeria àwọn mùsùlùmí bẹ̀ ó dẹ̀ gbà wọ́n láyé ẹjọ́ ìdásán ní pé yẹ́sà wà náà bájá ọ̀wọ̀n ní so ẹgbà ọ̀tá láyè láti rígẹ́nì láti lọ mọ̀bọ̀ ma yáyí jà so wọ́n so pé wa gan kódà ń lọ́pa à ń pínlú bẹ́ẹ̀ ṣe ń pínlú ẹ̀ olúfà àìmẹ́yẹ mùsùlùmí náà ń bàjẹ́ lágbàáyé ní sùpẹ́ pé àwọn àṣẹ́bí ìgbàpín kankan kan wà abẹ́ẹ̀kọ́ ni so our non-challenge àṣẹ́bí ìgbàpín kankan kan wà nítorí pé a rí pé inú kí sọmọ Nàìjíríà náà bàjá náà after all sí báwọn Pakistan náà bàjá ìbáwọn Palestine náà ń bájà ìbáwọn Syria náà ń ti ìbáwọn ọmọ Yemen na mbaja tí wọ́n jọ ọmọ Yemen <laughs> ní kí sí ẹbẹ̀ ọmọ lọ wa so ọjọ́ ti lọ gan oní nípa abẹ́sàrà nípa àwọn alìmọ́nù ká nígbàgbọ́ sí bíbí àwọn màláìkà abẹ́ láti wá débi àwọn olù nígbàgbọ́ sí bíbí àwọn màláìkà tẹ́sẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí láti dọ́dọ̀ àwọn kọ̀díyaníyà láti wá sàlàyé nípa olórí wọn àti kílọ́fà tí wọ́n fi tí àwọn Islam tó fi pláǹtì irú àwọn èèyàn sínú àwùjọ mùsùlùmí àti àwọn orientalist òun náà láti bá àwọn mùsùlùmí jà internally sẹ́kú so nínú àwọn al'imanu bil mala'ika ilé ta mú al'imanu bi wujudil mala'ika kánibà pàwọn mala'ika bẹ̀ ọ̀ràn ya ni wẹ́rẹ́ ní so ààrí wọn tó tọ́ ṣùgbọ́n náà bá lè kẹ́lá jí pé yàgbó wọn bẹ̀ àti àwọn ẹ̀rí tó pọ̀ ìpé wọn bẹ̀ so ibà ní sí ọlọ́wọ́ bá lè kẹ́lẹ̀ sàlàyé àwọn sẹ́ wọn tó ń àmọ́ tó pọ́nà ọba àdékọ́lá fún wọn ní ìrò pé nǹkan yẹn bẹ̀ wọ́n sì ní ẹ̀dá pè ní gbàgbọ́ náà ẹ̀dìyẹ pé agbọ́nà ọba gbọ́ ọlọ́run ní bẹ àbí káti ẹ̀ máa rí àgbàkó nìlú ní bẹ́ẹ̀ tòótọ́ tó pọ́nà ọba àdékọ́lá ń kọ́ kò fún parọ́ àbẹ́ẹ̀kọ́ ni ànábì ni wọ́n bẹ àbí wọ́n bẹ náà nìyẹn a ní dá òtẹ̀ mọ́ kí ló dé ànábì òfin parọ́ ọlọ́run òfin parọ́ ànábì òfin parọ́ so adẹ́lé kódà ẹ̀mí wá lè bọ́ sí pé kí ló kí ló fi mẹ̀pọ́n bẹ àlọ́lọ́ ní wọ́n bẹ̀ sí ààrẹ aṣọ́wárí wọn ni kò sí tókè ní ọlọ́n tí wọ́n bẹ̀ wọ́n bẹ̀ náà nìyẹn ìwọ́lò nígbàgbọ́ só èyí ní láti máa dáùtọ́ lọ́ọ̀bá tí ẹ̀sẹ̀ máa sọ pé ẹ kìíní kankan kí ó pé nígbà tí a ti exist sin is believing àbí so gbogbo àwọn kọ́ ìdà báyìí àwọn mùsùlùmí àwọn kèfèrí inú ẹgbẹ́ wá pé ńgbà tó bá ti rí nǹkan so ò lè believe àìmọye nǹkan tí ààrí tó yẹ́ pé akáwì fi ilẹ̀ lásánà sí ilé pé bẹ̀ àwẹ́ ẹ̀kọ́ ni tí ó kọ́lọ̀ bà lè kẹ́lá kó sànà wa lábẹ́lọ̀ bà lè kẹ́lá kí ọlọ́ọ̀bà kí ó fún wa ní àgbóyà Al-Qur'an ṣe ní parí nínú àwọn ìgbà nínú àwọn arkanul iman olèlé báyìí wa al-imanu bil malaika eh gbà tí Jibril wá bá nabi ìkan àwọn malaika náà ó ní akhbirni anil iman àníbà sọ pé an tu'mina billahi wa malaikatihi ló tẹ̀lé wa kutubihi ló sì kẹta wa rusulihi ló sì kẹta ló sì kẹrin wal yawmil akhir ẹlẹ́karùn ni wal qadar wa an tu'mina bil qadar khairihi wa kó àwọn kan sínú ẹyọ láti sàlàyé bẹ́ẹ̀ a ma báyọ̀ kú lọ pẹ̀lú òkú ọlọ́ọ̀ba so ní ọ̀la aláàkọ́ a nílé láǹfàní àti wá lọ́la pẹ̀lú gọ́lọ́rin ìtàrí sọ sí mi ní yẹ́ sí kanú àwọn ọmọ ìyá ni wọ́n fẹ́ ṣe àkíkọ̀ ó bí ma wọ́n fẹ́ ṣe àkíkọ̀ ní ọ̀la ní gbogbo yíwá sọ̀rọ̀ wá pè mí lẹ́yìn wá pé kí a wá bá sọ̀rọ̀ bẹ̀ so níbi àkíkọ̀ yìí àwọn sì bùkátà rẹ̀ dáadáa ń bẹ̀ so àǹfààní nínú àwọn ọ̀nà tó máa ń ọ̀nà kọ̀ọ̀kan tó máa ti láǹfààní àti báwọn èèyàn sọ̀rọ̀ láwùjọ wọn láwùjọ ládùúgbò wọn bẹ̀yẹ̀ nìyẹn so wọ́n bùkátà rẹ̀ gan nítorí àwọn tí ń pè mí orí tó bí ọjọ́ mélòó kan tó sáti ń so mo wá fẹ́ gbìyànjú pé lọ́lọ́lá pẹ̀lú gbọ́lọ́ ọba so inshallah so a ní láǹfààní àti ṣe tẹ̀síòrù lọ́la yóò di ọ̀tọ́lá ní inshallah kọ́lọ́bà ní kí wọ́n sọ́wà jù سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. بẹ́ẹ̀ni ìtura